كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحارا الإفرنج كان أذاننا قبل الكتائب يفتح الأمصار لن تنسى أمريكا ولا أذنابها ضحكاتنا والبرج يقذفنا الثرى كنا نقدم للسيوف صدورنا لم نخش يوما غاشما جبارا لم نخش طاغوتا يحاربنا ولو نصب المنايا حولنا أسوارا كنا جبالا في الجبال وربما سرنا على موج البحار بحار ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا والسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته abuhi kubomulihi abogama bomulihi subhanahu wataala ina jene anaikaya nye eh, urihimba inu jumada al-akhir inirai akahi atachechehi uzenaturuhureo atikena onotumuli sallallahu alaihi waalihi wasallam mihijirahuru makka abahu madina anasịrị ihe ndị anyị ehimba inuhu mi nlai 2013 ọmọdé wò sí wí ọ́nẹ́ẹ̀mẹ̀ ní every saturday ní mọ̀rí ọ̀rọ̀ báyọ̀ kátàkà yà mẹ́ ní ọ̀sán náà ka ya majin abu ya kure ibu muri kumuri wa na isu mai ya despite ka iko muna okogo aba ya to no ya to re ni muna do lati ni bada muna okogo eh ya se pomori ka isi is gasu no ni ana re tarbiyatu tarbiyi muna okogo tarbiya no wa ko iwo ko bo si iwo dan wa si yi ah insha Allah ta'ala asahi Eze to inu wannan waka na ini page ya eh, page 50 page 52 kuwa eh, page 55 honi page 55 ibri nyima ndaekeraye muminatu sadiqa hele mutarbiye nosiyibijana muminatu sadiqa Ọ ma ya to daika ere hono nke na kuhibia na hin to dure ka onyima ashawe en meme masawori kujia ne ekuwe muri hire so esirira renne ije ni ekonyo buru enwu asahama ije na akujọ mpa enwu bee ni enwu buru rere mọmọ iná tó sọ ọ dẹkọ ẹnu mi ezikije ne nne buru buru ebire náà ká no bu kulbin daiki da ki bloro kwa yarwan mu'minatu sadiqa en me me ka ije ni e ha me izi enye ne kumu kumi anapara hu kuma donyi man dose e topile ne yuen anasoro ka ije kumu kumi azo kumu kumi na e ka e heroes e ba na ka anaka ka ujo ujo tu ije ne kuranya usi hotu anabi heroes ka anya na naman mawa enabi enye do ko morin do su tope afro radiyallahu anha ana mi ijeba ebe yebe da ka so na ka ro kene abel na ka we on on yon to mori ogen ke kele abuja alayhi nabiyullah da ke on kene a zo ka e sɛ nyɛ ŋmɛ tɔm nɔm hɛrɛ kɔɔ kye ayi kɔni kɛ ne wo ɛlɛ ɛlɛ dɔm ne wa yɔ mɛ daa lɛ pita ɛɛ eh, agɔba alihamsa alihamsa ɔni ka ɔni ka kunya na umu shuhada sɛmɛ daa hɛ ɔnyi shuhada agbɔ ka abidjan ma ɛnɛ ina bim bɔnɔtɔ ne nerɛ ko ɛka ne nerɛ kɔ kuma ɛma abɛrɛ abɛkɛnɛ da peta ya ɔnɔ ka weere wallahi lazim adi ko nyara maawo ne yin maa masori ka azɛmɛ gawo ne zeze kuma adini nɔn ɛyɛ wɔ so zɛw na mɛ yusu tuwis ko amɛn na wɔhyɛ wɔhyɛ amɛn dɔkara yi wa de inshallah taala di yɛnɛ daa ka ɛmɛ wela abɛn ne it defend islam ina na ya wan dɔsi itɔpɔ wotɔ abɛ adzeni omori osi murakogo osi malama malo nyene nawal bint abdullah ibn abdul shaftai no jana man kaiwe oka kadhalika najidu gede gede abo renyin ibi ina nyene ka anya na ummu ammara ummu ammara kunya na wonon o mu jona ro ana he ammara so don wata ummu ammara ila hanu gora nusaybatu bint ka'b nusayba bint ka'b radiyallahu anha umri hinaitwa nara mawqifaha min waladiha yawma uhud oka yeri diɛ e, se ɔn mi ten jɛ ini ekohe anaso kore ko uhud anato ire ko hota onun tumul sallallahu alaihi wa sallam ko indama juriha ibnuha ammaro inu mana ka a ini re ko onre ini re ko no dadu jan da tona ba ini re ko uhud jurhan aziman una wana ko dengo fi adudihi al-aisar ini quban eh, iwaha al-ayman do wiwari al-aisar iwaha so ini quban ini upper arm ana irwayan yi puru ebe bare na nan ila awo kaho don onya ne chibodo fa yaqul أوكا دي فيقول عمار عمار ذاك إنك فجعل الدم لا يرفع دنيا دي ني سيري سيري دو جين أي يتوقف لا يتوقف أن يكون جين جنتم النبي صلى الله عليه وسلم فقال رسول الله صلى الله عليه وسلم جنتم كان صلى الله عليه وسلم ذاك أعصب jorhaka ono ba ono so bandage and that sorry sorry sorry nanya fa akbalat ummi akom ande bimaneka donya mana wen ilaiha do bitumin wa ma'aha onya mawa ben ina kare ko donya won asoib fi hikwaya ini achono

ok dɔ sɔɔ ama eyi bandage awɔ so dɔ ma za aka yi bɔ ne dɔ sɔɔ sɔɔ sɔɔ wɔn nabi yi sɔlɔlɔhu alayhi wa sallam waaki fun yanzur ilayya dan ni bɛwɔ jɛn deeli ti deeli ɔnya mɛ ɛwɔ sɔɔ fakɔla le ibniha jɔn a sɔɛtɛrɛ dɔ ka yi yɛn ka in had a y'a kɔɛtɛ tuntun taa mi kɔɛtɛ y'a bu na ye kɔɛtɛ yi o yi mi fakɔɔtɛ lil kɔn. wa irajana no wango ewrenen fi wajaz fajala nabi sallallahu alaihi wasallam da nabi yiman sallallahu alaihi wasallam yaqul da kan ka wa man yutiqu ma tutiqina ya umma ammar wa man yutiqu ma tutiqina ya umma ammar o ire non ene ho manme enwere onu nyukata man man e onyi ammar ene ho manme ire non wonu nyukata nan e onyi ammar ene wana eka ene nyi no noro ka atuja na wada so ndoka kwete sura songwa kadhalika najid thabata wa quwwata imani ummi ammar oka awai miriri thabat uyitenje wa quwwa atokata ukati imani ena ummi ammar indama baasa rasulullah sallallahu alaihi wasallam waladaha ina mwana ka ontumuli o toto enawe uyan khabab ayana ri khabab khabab so um amaro o ramano mujana amaro o den josa khabab don tumuli toto ko nyan ila musailamati alkazab alaihi lahnatullah dato kone ona kai musailimatu kazzab ka za ce ma mutum ilacece musailama eni muntu omuli sallallahu alaihi wasallam dona kwetekere dona ka ni rai abe ci ise echi yo ntu omuli dona ɗauko choe yi suru ne chiwe doka a ci echi na a fari na kalkausar doka hau a ah, rici ya mo ina ta yi naka ak ak daga fashar rubin huwara ina man sharbal ma ala yaftar a <laughs> tsule ah, ne ci da damisi ya musailama dɔkɛ hali dɔkɛ yɛrɛ tɛ n tɔmɔ ni sɔlɔsɔ dɔka ila musailama ti rasulila sɔka min musailama ti rasulila. ila muhammad rasulillah ok na hono be musa na won to muli e ni tu muhammad na won to muli doka inna allaha qad qasama al-ard nisfayn ka umrihi ora etenon ora gahi umri kono kono kuto ya ka anora getoni laka nisf waliya nisf ma nyachiwa dawre nyachiwa wa'alam anna al-arab qawmun la ya'dilun do ay ka that is idan quran on the very chosen one do ay ka anara bini ila ko na ka enne ma bebe ben a kure ka nun tumuri to ko nya do na re atun amichi alam tara kaifa do ka ho wa wa ki alam tara kaifa wele aisa yi madu lin wele no da alam to ke ba ta ba eh madu le so we now eh madu le عارض لسكون كون so wele alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil alam yaj'al kaydahum fi tadlil وارسل عليهم طيرا ابابيل tarmihim bi hijaratin min sijjir abira me yuna so it is all man is that in adab any poetry in, in arabic awe kosa he this all man is that like this anahi alqafiya anaki jenyi agowo jire da tosen kori wele o musbana wa ta'ala oka wadduha أبا نمر يشكرته آ آ آ والدها والليل إذا سجى ما ودعك ربك وما قلى والآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم ويلي دمي تو تو تو تو أنا ناهي القافية isa mezi nana he rhyme in uh, english they saw rhyme the end dɔwɔ nyɔnya so o bɛ muri challenge yɔrɔ na o muri o change style because always uh, yi change style ɔnɔ nyi ka taa hɔn kwasi style la ɔnya do wa bɛ ni o wuli jɔ muri ka wɔjɛ da ka dɔɔlan fa hada wɔjɛ da ka ayilan fa agna. تعلمك فأما اليتيم فلا تكهر وذاك فلا تكهر رجل يملي فلا تقهر وأما سائل فلا تنهر وأما بنيمة ربك فحدث دنا نبي سكون سكون دون أزلت ليه سو مسلمة الكذاب عليه لعنة الله أبي جلهم ترى كيف أتى سو نمالي جمولي أنا زو alam ترى كيف domorika wele yiti nyosen alam tara kayfa fa'ala rabbuka bi ashabil fil ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف أمور لكن مأكيل دمورك مأكول هو ايش قال جهل كاهي كان القران because قران عمر سبحانه وتعالى كسر وما هو بقول شاعر عمر القران ايه اللي لو جاء مسلمة الكذاب دون انا اتدك هو انا يا لك دوكا دورك بسم الله الرحمن الرحيم انا تي يتومري انا ولي تي انا انا وتومري دوكا الفيل وما ادراك ما الفيل إيه، الفيل ملفين وما أدراك ملفين له خرطوم طويل وزيلها كثير ده <laughs> يسكا أوكا أوكا الفيل أدبا ملفين سونا هدبا دا ما أدراك ملفين شو يريد ما كاكسون دبا له خرطوم طويل أو نيوم أقدر هو ونوريا وكي This tusk, right? dọka wọzọ ilu ntọwi onyi onyi radirike onyi nwere ẹkọ rẹ gọdọ dọma na aka ẹkọ onye dọtọ omori kẹjẹ ka atam na sẹdẹ omori na dọtọ kọbab ozi ụmụ amarụ dọka na na kere tụrụ ka ayọ kaka ikon ritual and dọhụ ni enwere kọ nọ ịka فقتله مسيلمة مسيلمة عليه لعنة الله دور الحباب أماني ماني ريتو كذا إيه أنا وين محمد رسول الله تمتو أنا هيك إيه أبو ولا أما نوع تو يوبي أبو أي آه، كوكودا سبب جابن أوان دو خباب رضي الله عنه وأرضاه بقتل أعدائه like auto no show don't you man that they get where may roje aho do we check pen pen odoan odoan again game seven da sama da ba me li yatadda an dini ore donya onye ore da wo do ru ko na tetema na onu kai wa ho na dina do ajo na no ezawe do ore dosa awo me da poru do hatta mata poru dosu tahta hadha al azab eh ino ya non on manario wama wa huwa thabitun ala dini agoyin wa pipa ono nyam se na dinane wa balagha qatluhu enu bika asuja na wudutu an wama kana minha amena kaka izamu jane enyi eh, sotto he hono no wa enen illa an ihtasabatuhu inda allah ta'ala aka utulu tusi anan wa nyi domori ka ujanan pa namu ya radiyallahu anha ومدت أكا دي أم عمار دون أي نهنون في جهادها في سبيل الله أنا كأني جهاد نتمنى أن أكا أكا أكا جوان نو دور أي رضي الله عنها أكا أبونا وهذه أسماء بنت أبي بكر أكا أنياري أسماء أسماء بنت أبي بكر أسماء bint abubakar asma anabi onyeizi aisha sayidina bakar wa naiba tasma te uh, aisha asma ɔwɔdɔkun anake wɛrɛ hadisi ɔrɔrɔ jɛndo bi hɔ ɔwɔ ni don to mori sallallahu alaihi wa sallam olu sayidina bakar ɔnà dure ka anasa ni ɔnà hɔra si gogo gogo yɛ because onyeizi abubakar ɔbi oh, and. Uh, a onyizela zirinonya onahura he gogo oka tadribu lana mathala ka onora anyi uh, example onore siyetai naki yere han roi an onaki example onon va avoro ihamanka o aimarumanim roi an biman admiring splendid snaka avoro ihama ini fi quwati imaniha ini ukati nonyi ukati imenan medenwo wa karubiyati ha ati oyin metere ono metere ni opepe liwaladiha ujan fa indama dakhala alaiha ibnu oyinu oni kɔ nya ɔmo nima asma usi a wosi ya o na naa ba paa itɔpɔ na hapon ana yi ka eh la ahyɛ sahabi ni abubakar umar usman ali Enara, ahyɛ tete sɛ wɔn no da akonyi fitina renrenyi ɛnidama da hɔ ale ha ebunu ha ojan bibi tɔ ɛne ojan abdullahi ibn zubair so ojan because abdullahi ibn zubair anabi zubair zubair ibn al-awwam kɔ sahihu nifa zubair ibn al ene ene wo yi kura yen asala ne yi wona ye zubair ibn awam ɔ yi ni ɔna yɛ wɔ no ntomri certificate aljana yɛ kɔ abe abɔn saadun yɛrɛ ko ne hɔrɛ jaa nɔnɔ saadun sa'idun zubairu tolhatun wa abi ubaidatin wa ibn awfi ashirin lahum ثم الرضا عن أبي بكر وعن أمر وأن أثمان وأن علي ذو الكرم أنا بنهم سعد سعد ابن سعد ابن أبي وقاص سعيد سعيد ابن زيد زبير زبير ابن الأوام طلحة طلحة ابن عبيد الله وأبي عبيدة أبي عبيدة عامر ابن الجراح وأبو الرحمن ابن عوف أبو بكر عمر عثمان علي أنا بنهم رضوان الله عليهم أجمعين so زبير ono nye Asma anabi ojo Abubakar then give birth to Abdullah ibn Zubair ibn Nawam anaika o oh, ini Abadila onenye Abadila ini Abdullah ena anaika enen ini min al-muqtirina fil hadith ewe Abdullah ibn Abbas Abdullah ibn Amr ibn Las Abdullah ibn eh, ibn Umar at Abdullah ibn Zubair ibn Awam ana me ne enan to abdullah ibn zubair radiyallahu anhuma o ngwi he ko nya doni tu onyane wa qad hasara al hajjaj umono hajjaj ora kusojan in thousands that's around makkah وقد حاصر الحجاج مكة حجاج وهنا ناي حجاج amehoro anyi ohinoi okomori yɛn bɛ na woro hinɛ odiwi da bɔdɔ ohinɛ okomori da so yare rɛ kɛnɛ tɛn sɔn na sɔrɔ awo wɔn amɔ mɛ bi ajaja awo ɛɛ e, ɛɛ e, pe ɛɛ e, pɛlɛma wɔhyɛ da ale halisɔr di hajjaj dɛ ka bɔnya ne kusoja ne kirokiri sukata kala buma kan dɔka ɔn ŋma kan because ɛnyɛ ne turi sɛ abɛ abdulayi bin zubairi yi sikɛnɛ baawo. Don't all doctor know, you know, I don't know. Okay, I'm working. Anybody, anybody now that is to ask a one. <laughs> That was the in here that the young giggle. I not going to really care what doctor. Ah, ah. Hmm. Because Umana, I was the TV. I'm not going to really doctor on our room dinner. Doctor, on our market. Doctor, 2.9 So, oh, which one? حتى يئس عبد الله من مواصلة القتال معه عبد الله بن زبير أنا رنجي سوجا أما أبو رسول جو لك هجا جو so يئس عبد الله عبد الله أرى شايف هوري أري لوسي هوب من مواصلة القتال معه كنا وهورا إن ركو هجا جدي أنا كنيم بي جاهز ولم يبقى إذا يكوى سوى e kunyisabayo abdullahi ibn zubair radiyallahu anhuma ebi ataslim siwa taslim ebi ka onado kakato ma surrender so oyina no ama na oje awil mout or oka kono surrender dawo any of these two choice or quarter of them faqala ya umma don't you doka onyame

Bible like it. Some can give me this. And you young ask the kids, aging rate. When the praise got on my chair, never doubt. Welcome, Ama. I don't know what in it ago you will return Alaya Mashtaha Mina Dunia. Ka aba na wa in hina kura ana ke yi sai Abdullah ibn Zubayr ibn al-Awam dai na ka ah wejitu na vana na do na sorenda inshallah da ya kugu yone da dunia doson doson ya sumu antao ya shone meweza man na sorenda hmm. doka famara yuki onyam sulitro faqalat asma bint abi bakr radiyallahu anhuma doka aqdim ya bunay ojim tɔbidi ka tɔbidi gayra hayab a sun yan wahi hayab mena haufin shadid sura idan gigira su banye to tɔhe donc wa isa me cause on yan nana isa donc fali kulli ajalin kitab wallahi abu moza ana rawa me nan nan ala chere fa iza jaa ajaluhum ago umuru su tu la yastaghiluna sa'ata elebe ala tulete a second wala yastaqdimuna o ile tukurusu alebe su a second before the one wetu okay ya bunayya ma he ujim la yal'aban nabika subiyanu bani umayya asule ikizi bani umayya ile sona bani umayya because umono ana khilafatul umawi umayyad caliphate a akɔnyɛ so ka aso na ɛkɛ ni pɛn eh, ma bi ma na aso na ɛkɛ pɛrɛ ya ma dɔk alimoto ewuzi mu wɔyɛ sɛ mi nisi alimoto ahabu ilayya mi ma yɛ sitahona de osu ɛnɛrɛ kɔnɔ ɔno ŋmɛmɛ ihu ni ɛhɛnɛ eh, akɔmɛwɛ lanɛ al ibn, kalamaha dujan dɔwɛrɛ nɔntɛ zɔn ɛnabi abdullahi ibn zubair ibn al-awwam radiyallahu anhuma wa wa'ahu dire non du yetere wa kharaja ila al-maidan oka de doctor hen to hen ni no ni fit on ba to fit da re koni bi qalbin min hadid en wayno sana okay wa yasmane ke ay ayana ayana nyok captain wa na ke nyuse on re nyuse nan on re iron heart oto he yasulu wa yajulu yasulu wa yajulu that is ana daven simin by that is isa na hele ko o ko julu yasulu wa yajulu o ko ni wori ko ni wa ma da be hetel aba da so mu hazo hata lam yabqa fi yadihi sayfun oni tuka ome kure kono boro uhano sere ya kunyo elwan wala fi ja'batihi rumhun ini aha na ko opa yen awe aha bol ewa ido ono si ije ere kana ya sonya top hizota yoke إلى أن قتل بور داو وبلغها أن الحجاج رتبتون ينكا حجاج يو إيو يوكنا قد مسل به وشو oye wɔsɔ ɔdza yi sam wɔda wɔn abdullahi ibn zubair ibn lawam alama ni nyɛ ne di hadis wɔn wɔn tó mo sallallahu alaihi wa sallam lórí ki iman yɛ lɔ ɔnwɛn ɔnwɛn ɔnwɛn ana kɛmɛ yɛ kɛ awon ni ne nyɛ ŋmɛ koko mo ri hiri no dihu na ka huri nyɛ ŋmɛ de hajjaj amaze yara wadlahi ibn awam doka anana ho dona doka so ho ven do kworo to yo do dai to mi jo kede kono duere so han o so no me do dai so gon do man ka chin do wo yo chono na abil de vele ka ele so han ejo nyan ma no ka ke isa mo فخرجت لجنته حتى وصلت إلى المكان قولنتو أها الذي صلب فيه إذا أبوه لسجان جاتنا تجي ونظرت إليه لما لكريدين لسجان وقالت دوكا ألا أبان باتورين من مبلغ الحجاج آية نيونا نيونا دونا أوتونا كاي حجاج دي كأن الشاتا Gawus na ewo abikideba awata meneri shatin. Categories menai shatun ewo ide atama ideba. Ka ene suponen ana awerewa la yadurruha salhuha. Aso da no atompo ha na mazo wo ba da zabi ya asho. Oyo smata ko ile da wasu su pawo. Ala jo veri nene. Wa kula duwa na atompo ha na mazo ka de bokutu na ko e koro na mani.

ejo usupana na wa no to pa he mejo to malai onyene anachiru ndoka fallaha allah ya asma okay kai okay omori omori anka an larbo na kare oh omori wa na token omori oda token e wasma wa burika fika okay uh, be blessings uh, ah, baraka uchitu nawe asma min ummi shaja'a ili onye onye anayeka online yobi wa murabbiyatin saliha onye ana shopi opipu buru mujani fadila don wata wa manyu bani onanyui rabbat ibnaha ala alkhawf min allah wahda la siwa onye na puja ntere soke uya ngumuri on yakene en sasa wala adamil mahabbata min almaut dɔre wɔnyɛ na kuja ne ka asuhiro usu dɛ wɔyɛ hɛ girigiri fa anshaat asadan qawiya ɔnyɛ nɔn do give birth to a lion ana ɛka ɔnyu kata udu ana ɛka ɔnyu kata wi wɔ jabalan shamiha ati ataba ana ɛka wɔyɛ ten ataba ana ɛka is firm family grounded ira ana ɛka rinyi mu wan yakifu didda alhajamat almuadiyata lilislam أنك وجن نبع أنا من ورطة بعد بطن يوجن ضد الحجمات against a big uh, attack أنك أمي معادية للإسلام أنك أمي in contradiction to Islam، النبي عبد الله بن الزبير بن العوام رضي الله عنهما وهذه أم أوكي أصلا أنيو أن تدفع ابنها إلى الحرب da uyan do presentan uyan do toto ka on leko fatutihi ramhan so oka ewe blahi ibn zubair jentu ken o maana fosi o shopa yoka dopo non faqala laha dabla ibn zubair doka anya nika kasiru ram upon non osuwe ya godo a kenken ya umma yonyam e faqala tu um li ha di ujo ndoka anyanika taqaddam twehe lilmaraka wangunere kono ka ayo fono siwa fayatulu rum ya bunai ijiwe ni oba godo at least omo eno ono godo ijiwe ni jar sena oba godo radiyallahu an asma bint abi bakr ah nawal doka falillahi dar'u الدر فلله در هؤلاء أكي در نشر لو مين achievement تنولا نيه أكي فلله در بمعنى أو آه، إبو إيه، مولي أني أنا من يوم achievement تنون so أظن أسك إيه إسكنا كارلا كورا excellent نري ذاك فلله در أكي فلله در كا إبو إيه، مولي أذكركم أنا مانيا أنا كهؤلاء الأمهات أنا أمني أني أهي هرجاني ahi al-afrah dinyi nusayba bint kab um amar dinyi asma dinyi khansa um shuhada radiyallahu anhu ajma'in ana ummahat ana kadani al-munshi'at al-fadilat ana ka eni eni eris e pa e bezi al-fadilat ana kadan wata da rubanin asasna abna'ahunna eni ejanni e kuwete e si foundation inje ni ala takwallah ile mo he muri wa mahabbati atoyi sere muri wa rajai atoyi ture muri ka omuri ba ma ba he wal khawf minhu ate oyi nyang he muri rabbaina abna'ahum enne puyenne ala alquwa tiresukata washaja'a atiresu aiwe rabbaina abna'a enne pozi ana ka yuntafa anabihi ijene ina jina non amfani ebe yazan abla ibn zubair ibn awam na wani wa weri hadisa na ro ya kura pare ni woni sahih bukhari radiyallahu anhu wa do wala ka bala salen ma fani abon imma bi amalin salih o ku yen ebe amodan fani aidaka e mo ko iza ana ko ko len eme yuqaddimunahu lil islam di je nde mukoronon de mukoronon yo islam on wata an ke enwo oni abdullah ibn zubair lawama ati enwo nezi ummu shuhada izi khansa me awi ke enwo no izi ummu ammar nusaybat bint ka'b aw fi aqall ahwal oka wodo puja netere enwo nyene oka fi aqall ahwal anyway yukekere nukono nyangume bidua el ibn okuba nyamfa nene baye kesa aduwe nezime lahunna yonyine idha tawafahunna allah ijo muri yowa awni usu awni wi ugo apuje wetle eni wi yukekere anemri wi yawe awe kesa da badua hawa فكما في الحديث أنك أم بين حديث كإذا مات ابن آدم eji oji anabi adam osu nkɔtɔ amalu abukɔrɔ nɔ mi bebem ara azadi sala ɛdɛ kutsɛ rɛ ɔka kusala ɛdɛ kutsɛ rɛ ɔka bawɛ ɛdɛ e kutsɛ tsɛrɛ yɔ ilami salas aka isɛta de nawal daka nika hadisa nɔ wɔmin ha inan inisɛtɔ nɔ daka wala dunu sɔɔle yadu o lahu ojú booro ana ìkọ́wé yẹn. nisa itanaka waye wana wonno isai fafa ilmun yuntafa ina na ozala dala isi mafanin agoba sadaqatu jariya sadaqa na nafuru agota waladun salih yad'u lahu hadith na nok akhrajahu muslim wa muslim adawin wa abu daud ati abu daud والنسائي أتى إمام النسائي والبيهقي أتى إمام البيهقي وأحمد أتى إمام أحمد رحمة الله عليه أجمعين أنا دي حديث أنا بي ويري أبي أسنن وناس دوكا أسيم وزيدايك إليه هنون كنه وكو هواي أنا من أنا أبي من يبان كنه ويري متربي نسيو كما ويري إلي nusaiba bintu kaab mm wori ane anyi ah, ah, si konyo no me apapro kan nere ko do ko o se do mani yele dele dele dele ruo obe ananyi se mo aza se wewa nere ko yo awurka ini eh agoki ye to

madrasa to du'at yo that and I I said esenen know e won e can have ba o kene tarbi you e nyende ni do it. so in an arm, inan ama hainan ana ke mure na shobe ile o yin first aid box tini wallahi wajibi wajibi ka olonye first aid box that is wa man ni apotike ngitini umeweka yanavyo kwenye paracetamol aspirin hewa muriman anye iodine anye spirit anye plaster anye bandage anye scissors anye razor blade emwe kaba boko muri oyo ebi ni school kene awo ina safety bọọlụ anya ọnụ nsa abịa inyọ na anyị se n'ihi na-eyi so that anyị se mee anyị emergency anyị eh, na wụrụ eyi ya na nụrụ amịda so fọsọsọ so na ebe ibe anyị ọkene nshala were idi ni tụọ ya fọsọsọ bọks ebere ni di ticha ọnụ isa shọs kunyere amị abi ahọrọrọ na m witar jotu laulad fil islam ọnị nafsi alulwan abami ticha ni so kuma ọyọ lè bẹ máa gbé nyọmọ fẹ tó bọ sọ náà dà káàbọ onye yín ẹ bọ náà kẹne yìí wa ọ náà àwọn kànyi abọtí sọ dàtí náà àwọn kànyi zèyí tuntun náà àwọn kànyi ìsọ rọrọrọrọ anáyíká na ya abujana na abula sabar sauta fauda man mix ya hot nan do ko dare wa dare tore shehu boro anore wini ni ka ba eho boro pero jenye eho diwele nye oma na mujana enwa je ngukure hon den wa ko ka hele na so abem nan is very important yo tumaba ambanya o amabasa uroje wanyi wanyi nyeni hunene o ice block so tilo nyeni hunene Bang man kanyi rete o ice block to baje ona bona wanaje awo yoni atemsu ibi ibi ibi anaika elenya one wamandisa lafi nu kaka ojuwa na one tayari sasa nyemwe hivi anaika uh, wa weero muri yosi taba me kila fi yi sele ama da ba ni na besen ne e wuru kai habar so da na ni jogawa up to now omodan omodan 600 naira 500 nyotu ne yini weda kanya wa ka oje yini shi yo yeso wa wa nyon kan ajin owe kayo ulinzi ukayo inajino we kayo do vame wallahi mo yaro yo ntu muri okawono do me do me kuju ni immunity against aboko against aboko tona do ka ke ukuso ove ele bazo ji useme immunity ji wana hali nini because ele haba to sauda haba to sauda yo sono la se tete da ke ejemo ajozi yo yelo eh, eh. mizikwa akọrọ ịtọ nwụrụ ni ozuduwa na akụma anyi hụ ya na-enye ụtọ nwere anyị si ocheche anyị hụrụ itu na onye nwe elu si ọnụ na asụsụ esụwa tụwa ahụ nne do onye plaster ti na-ehido onye bandage anyi hall hall just like iodine iji ọtọ ndị enye iodine do ka iri ọyọ awa ọmụ ka Hold on, Mark. And 150 naira or 200 wine. Oh, yeah. Then John Eonyemboro. Eonyemboro. We are an right now. Eat, eat, we all na The woman, women, the woman, na us, don't make a whole chimney. Chris O'Colin. The whole on Nata, I was Daniel, one hour. Like Just

noso yatu nije unagweta ndelema kiken amani ani mahata ije na wala wino kaka kaka makika onen god weje wa makika ko nya tu mwali ula ma ko odo mwali ula os kon makiko ja eh mchama nao abe wosi yɛ non comment eye mi tu kɔ dɔdɔ do dɔn aha rɛ so dɔmi ka abɔ la asa asa la nyɛ mumɛ are ni wa n sɛmɛ mi kama mi kama ni the next the next one is uh, hayatu halila fa ilmuha wa amaluha wa da'watuha ila Allah wa amruha bil ma'ruf wa yanha anil munkar manhaj thabit tasiru alayhi fi jami ahwaliha so wurin abata then very soon adi why can you wait honey for mhm so ona na ogurete jinto ka then wenyi do chere ha malaka akakwowe then do chere ha ya ke ha enyo na erukonyo ko <laughs> ake ono to to oyo tenye ken abo he onya ka o ibo kwe he o katari hi wono na eh so henne kuwa ya jaka ya kuja ku miti nuwe nana meti kuwe nana ya miti nana miti nuwe nana ya vina wa ehi ero de ni uwe nana this one week de ma bana wata uwe no re ku baba abi ame <laughs> dia ni pere so dia le cho sa amis ka nyu ruwe na te wetu kuma last year last year yɛ lɛmɛ lori nɔ tafsir yɛ nyɛ nɛ amori hã nɔrɔ ɔma yɛ lɔnu ɛna yɛ kɛnyɛ na akɔrɔ yɛ sika kam tafsir anyi sá mɛ ɔnɛ nɛna baale kusuru wula ayɛ ni tafsir sɛ ɔna awɔ ɔna awɔ dɛ maa bi sura tu sura tu nisa yɛ amɛ nan sura nyɛ nɛ ama mi sika uwe nɔ ni amɛ ta ihiwe yɛ lori ni awo ele rodi ni di ana awo ni keda dam ebe mene rodi eh? emil ka aseko ito is it next week or ah. a week after that where ka anyi won miss kayame any first week of roger as everyone onye na kene abe al umma wani eh, mai mama ba su wani kama yi eh, a kama yan mai da the print and do to a so eh, oh, that wani because ya anyi 27 again omori si wọ́dọ̀ 28 wọ́dọ̀ 29 eh wọ́dọ̀ 29 ko ẹ̀ náà jẹ́ ní dé ń wọ́n ní rọ́jà ọ́ dọ̀wé 30 then ɛha eh, agyin yɛsi eyi eh, inshallah taala yɛ eh, ne rɔjab ani ne rɔjab no ani bila ba wuru bo ha wɔn um. so mesika iron ya kacha-kacha de abisa na hɛ wuru bo ɔyɔ na ya ka sa hɛ wuru bo anyɔ saka ina no ne ma mɛ ta ina no de ahyɛ alejiti hadri shaban so that ya ne mu ne shaban. de ya di tinye nwụrụ ramadan inshallah taala ụra ọdọ ọgụ mọị so agwa m isi wa hụra kọm nọ ya hụra m uwe na ya meta ọ na ya asị nọ ehe so dị ka ya ọ na-aga uwe na ya kọntinu kudratulahi taala wee bakara m Now next week, I abara wọ dọtọ so that next week on nọ saturday kọ ẹyẹ ẹsẹ ẹnyẹ mọ saturday ẹ saturday wọ ọdún olúwa náà kọ ìyá mẹ saturday olúwa sunday nẹnẹ dé mi monday nẹnẹ dé mi tuesday wednesday ẹ kọ ìhẹn náà bá ɛnɛri wɔ mu bɔta ɔbɛ dɔtan sowó ɔdo tó nyɛ ŋunan next week ɔno ɔna anyi sɔ yi no hɛ nɛnɛnɛnɛ ojú tó bá yi na ibo rɛ ɔbɛ ɛnɛ nɔnɔ sonyɔ asonyi ozili sonyɛ skills wọn náà dọ̀ sọmọ yẹ wọn náà kó gbó eyín tíọ́ nìkan wọn náà kó gbó ọ̀sìn máa fà ní yẹ ìlẹ́jẹ̀ wọn náà kó gbó tábìlì ní ìsìn wọn náà dọ̀ sí yẹ ìlẹ́jẹ̀ wọn náà kó gbó abẹ́ wahala ino muna oda sowa abaye ya hunihi we ozowe enya nazo kataza hunihi ozo sikona hunihi dono mano wa uwazi dehi nozo muna ukogo anako muna umuli naso kataye ke hunihi muna odo esu kataye dia roso mukoro muna odo mazbaka ilejeyi muna ukogo abe ese ya muhala ntilisojeyi muna ukogo da wasu kataye wasu kataye dia romo huni أنا كي وتميزي اللهم أنت الحي أنت القيوم برحمتك نستغيث اللهم أغثنا يا مغيث اللهم إنا نتوصل إليك بأعمالنا الصالحة ونتوصل إليك بالدعاء الصالحين منا ونتوصل إليك بأسمائك الحسنى وصفاتك العلى أن أن تقضي حاجاتنا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 kaka kò possible kò possible amado wisi ne uganda but anyi sa ko nye no that's us ne gowa kak ismis ka aseme down na ko ka ka da da show da odo ka silele mi se ku shola shola sheke no ite ka we hene ke no tan abraham isi shola ko ite do wa

ani awuro wale abukoto do wale konyao because hey eh, eh, wale eh, kai labo eh ah question not I ah konya na question eh nyima kwete no wa alaikum salam okay hubura onyo wala dawo kristo then am wedding wedding ọ̀nà dá ike wedding ni christian ara mi wẹ́rẹ́ lè pè mí sá masala kìnnà masala ọ̀nà masala kìnnà wedding àìkọ́ ọ̀bìn ayọ̀ àìkẹ́ni wẹ́tùmọ̀ yìí àìkọ́ ọ̀bìn then okòmọ́lì wà bẹ́ẹ̀ tí náà àìkẹ́ni wọ̀ bọ́. enwere no several core ways Is there any understanding enwere no banave since by understanding Is it over another no or ready can make an understand is an hour can understand ka anyị ịdataghị azụkọ omori ọrịa na-ewekọ omori datahị oyo sumakan ya osonnon is a no go area osonnon anyanwume but aya da ba anyo ne question nọ na ya anya. but tomorrow kwanya unyo ọrụ dị ka na dodge o ka enwere nọ no ka aka wa ka mebetron ehe wa ka mebetron o izu ele e hụ no ọ e ana ɔnɔrɔ because in most cases ana ɔnyɛ nɛ ɔba ayi ne yin ɔna ɔrɔ yɛ so ana ɔnɔrɔ aro kakaa yɛ so ɛɛgyere e ɔyɛ osoma kako ɛɛgyere e o ana kaba wa dɔtɔ wa agye ka ɛna nɛ wa wa amogo mɔɔte ne akɔ ne sa wɔn ɛɛgyere ko kɔɔ ya dɛ ya ɛɛgyere ɛwura mi yɛ wɔn. Ay mo. Oh. Oh no, na ina yung ulo. na, eh, jiri. Yan yung uze. Di ako Ama otu ina ika. na ne, no go area, dare su kisi, no go area. Sare su, nyo hela. Wallahu alam.

except on one condition ẹ̀rẹ̀ mu tìjànì náà ká ọ̀nà àkókò kòmùrì àná mẹ́ta àbí tìjànì rẹ̀ ò kòmùrì ara fẹ̀ yẹ òbí tìjànì tìjànì náà ké lẹ́wù lánàá bi dé bídà so bídà bídà ọmọ àtọ̀lá ọ̀hún islam kòmùrì ayé àmà ọ̀hún àwọn ni bídà mọ̀káfàrọ̀ bídà mọ̀káfàrọ̀ ànàkà bid'a oyi sasa biru muri yake bid'atu tu so ori tuna eh ona lakum dinu ko ya dinu ona ama lakum dinu ko ya dinu wewa me e produce do ai dai ta onyo to hono onyo to hono koro do muri ameka oye abo da kaba isiro omuri a bisa sa me onya abuja sa mebare muri hingu so ɔhyɛ tete akido di wɔn nso a wɔnan dɛ ɛwɔ kide no wɔpɔlɔ ho no islam and the rule nire alwerosa ini ɔyi inheritance de de jere gbɔsɔ ɔne isu de de o komori komori wɔ inu gua anika ewuri isu ameba ala nkɔnɔ wɔ inu gua o ala osu. olówó nínú gbanu nínú gbanu ebe a pọ́sibú ẹ wá na láì tuntun náà nwere ńwúrí gbọ́nyà nìbà ẹ hùwé onye ọbanye na ẹ e hùwé ekunyoja na náà nẹ wẹ́ẹ̀ kàbọ́ mìíràn izezighi ajọ mọ̀rí nogo bẹ́ẹ̀ nyizi dáadé dẹ́hẹ́rẹ́ àbínú onye ọbụla na-adọba nye nwere ijogu then ọrụ ọbụla onye ọrụ adawa ya wezu ada ọbanye onye na e ihe dị nlechi ya ọrụ ofu maka na agba ya so ebe onye ọbanye nọ n'isu dọwụ ụmụrụ ndị na ihe ya dị gwanụ na ama ịhụ onye ọrụ banye osu ebe kama ị gaa nyɛ bubanye osu na kristian ɔyɔ daa ɛda joseis adaka vadɔ ka enyana nɔmɛ yi nɛhɛ ɔ lai ka bɔn ɛyiza wa ɛyiza ɔyɔ ɔyɔ na ɛdini tu nnudia na ɔka dɔ nɔsumɛ ɔyɔ wa dɔ mu ebu na ɛnyɛ wɛka ɔnɔnu ɛyiza ɔmɛ de yi nɛhɛ ɔnyɔmɛ ɔyiza ɔyɔ na ɔntɔnumɛ nɛhɛ yahudi akɔmɔ ɛyiza ata mei da boda shon ne mei da dodo ana ki sofia bintu huyei ei ro yei o ya na ani se jiu so enyere a mei ro nyang do mo wan bobo to mo ya a awo jazakallahu khair ushana wa alaikum salam hmm. awa imani Yeah, hmm, <laughs> we're aka egbere ha dọla adọla wọn mọ koko adi ẹna mọ na mọ ìsọjẹtẹ ogidijawo ẹhẹ ogidijawo owusu owusu mẹrin dìde kọ anyere na dìde kọ bàbá kúrò àwọ àmà ẹnyẹ ẹnyẹ ahụra m ya onye nwunye ama amakara m ọkwụkwọ ya edebe ahụnye na okomori ya wa adaba na adịtọ ụwa na ada okomori ya wa waye ka o mesu a ewunya kene ɛyɛ kwɛtɛ ɛdɛ ne ɔsɔ bɛ ba ba bɔ sɛmani gana anyi abada ɔnu awa ba daure no awa ci be dan ido dan se fara tete da tete de ni sahu yi safsala anare ni asa ko aki bismillah sama duwa yo ko wato an le yo rumuri agara aro yo ama ana ka ini sikene ore ije ni kumu kwa na ke ne dotin sonu kini ni do ini ko gidi jawo eh eh ame du bani shahaya poro de meta since ɛnɛ la aduwo ke nini ame enyo nini wala yɛn so bible ka ke we nini ɛmu mi Then ka te nya pɛpɛ sra etɛlɛ sra te para etɛlɛ wala sɔɔ mɔmɔ wala sɔbu sɔɔ dende ni ɔyɔ na ne etɛtɛlɛ ɛhɛn. ɛsɛ kusala yɛ ɔsɛ ewe so that wàhálà mi bi do mo rí èsì wuta ka yẹ wà hmm. wàlláhu àlà ka ɔwɔrɔ ka sisters ɛrɛ aha then ɛnɛ muze ɔsoro yɛ sɛ awɔ kaayɔ daka bɔna kaayɔ sakɛnɛ wàlláhi eré dibi. always go and ɛho ɛyɛ ama ne ayɛ ɔde ɛ none of them ɛnyɛ ɔno akɔɛtɛ wɔayɛ nipo n'akyɛ ka ne no ɛho na eh, sister sista sista eh, ɛde na wanyɛ wɔn amee dɛ si ha ɛyɛ oku mu no ɛwɔ de na ɛma ɛna ɛna conscious tɛlɛ ɛyɛ ama ɛnyɛ mu dɛ ha budoɛ sisters ɛwɔ yɛrɛ hana ɛma kwan dɛ kɛwɛ ya bɔɔlu adi line na ne.

dịka laura super para la kan sɛmɛ agoka ene ɔmo ndị da to mu yɛ so o diri pàtàkì isɔri rɔrɔ yɛ awɔ ɛhun ahụ ɛnanyɛ ɛnanyɛ ne bila ane bila ɔkɔ na ama sala na akpo kɛnɛ ɔnere kɔ ɔdɔ kɛnɛ ɔbɛsɔ bɛsɔ so change nanaye ne wan anyere anyere ana ne blonde dodge ana asile yitenyi akwengo aka kasa ina ya blonde kasa da akoy ko yen ihe no da ihe no tan da anya na mo kare now awo shome ka kayo na kai on problem oyo osi bɛ bɛbi kɔn na anyi kata o na anyi problem an adron ho so dɔda anyi na abɔto so ɛna odi problem so onye result na wan ɛnwe nwere ne aka no kɔsɔ ɔda mɛ ayɛ onye na ɛyɛ ɔda mɛ di konya le da dɔn nyɛ so nyi ele ka amele na ma da pe ɔda mɛ da anya la anjɛ ɔda anya la yɔ di progress da ata ho ni yɛ nɔ da la nyi lafiya because of ka. the the virus no yɛ uh, here yɛ ahyɛ cold so ahoos no wɔn ni hyɛ ha yɛ ɛyɛ ara wɔn mu yɛ kɔn ara yɛ na do rehi tu da yɛ ka ɛwɔ ne ru wɔn ne nara pin do ɔno no kamu yɛ hɛ hɛ do change ɔyɛ nsuo aka na example and it's very very ɔman ɔman tete ɔna yɛ ka ba yɛ ede mwali ibnira me akujo no ro mono me ra lele oso bu mwa wana ekiti kene kene ya yo kende ka ako hozo ohozo ame hozo na ola ara gwa he ba bare idon so ese kene yo problem ata ma ka ama ni ane na bo yara dɔta ŋo ba ɛsɛ bi ɛnɛ wa ba zu progress ane jɛ shia haya share haya so are ni ni ama ni ni ene re so do I ka wo nyi ni report ano da ki report you report ka wa wele kile noise settle ka wa huzi ka ele ni mana ka wa heno an ka ze ka okunwuli asopot wele eh, omuli n'ota ile enyima ko ontuwuli ai omuli mota kaka ya oshahonule no agu teacher ai sada bakar radiyallahu anhu ma ka onu zen abena cheche ka aisha radiyallahu anha ka a kuza ne lele ko se kunya anani da noka eure nan dama isola wata ni hona jin don muri ka Eh, eh, in suratu nur ẹ̀yin wọn náà máa láàyè ku ẹ̀rọ máa lẹ́sà ẹ̀dẹ́ nẹ agbó ẹ̀mìrẹ́ ọ̀nà láàánì ọ̀nà adé bìlẹ̀ máa wọ́n ṣe ẹ̀hún rẹ̀ yẹ àná wọn nọ asáàlù sún nà lẹ́kọ̀ part of them yìí ní lẹ́hún àṣùwọ̀n ọ̀rọ̀ mẹ́wọ̀n mẹ́wọ̀n náà láìka ọ̀nà ìkọ̀ kàtẹ́wọ̀n ńlá kàtẹ́wọ̀n ìṣọ̀kan náà kàdá ọ̀ka ẹ̀hẹ́n àwọn dàka yìí dà correct am dà wọ́n yẹ wọ́n yẹ wọ́n yẹ àmì dà lásìlẹ̀ ìlànà dàn ká ẹ̀yẹ. Yeah, wow, when that wanna queen I, It's bad. Very bad. There are sisters on our Where is a uh, where is a uh, namuzaj? Where is a uh, model? القدوة الحسنة وإيسي زون ولا كوكو دو تينيا بزاينا ناكا نام أري كوكو كوكو نو إيك تما دو نام ويز كو progress try anything anyere setulan isa ịsa kura ebe da setulan da isono da show close ejenye ịsa a ebe ibe ejenye ọbụ kisọ ehera ọsọ nọ onye nọ dọ ịdọ ọsọ nọ ọrịa nyere dọrọ ha na ya ama ụmụ ọsọ nọ isi ọrụ ọrụ onye daa mekọsọ na adọsọ n'isa rere ada kilo ere ya hụrụ abụọ na ngare try do nye because e jenye oru no we ru na ka ko no nyi so ne do me do ka da ba e e wa na do isa kokore ba do so ni sa on ti hi ere ere den anyi se nya na e ka e jenye da ko nyi no no re po wen ah anyi mo no no ko re we da za he okay awon na ke se ka wayeli pi ho to na ko jisho do greater greater eva greater saru kuma ku greater okura ebe si greater awon ka mercy wele ro iwe manyina oka to eda ko ka koko se me pulu manyina o wa na akura ebe ani kenyi le wẹ́n wọ̀ wẹ́n yẹrẹ yẹrẹ pèrè o ẹnna nyɛ problem sɛ sani bia no do wa yɛrɛ pèrè wa yɛrɛ do kyɛ ayɛ greater kébi dɛ ayɛ so wɔ yɛrɛ pèrè di greater wa bɛ dɛn awo wɔn nyi do ka are ɛwɔ ho no wɔ yɛrɛ greater wa bɛ dɛn ahɛ wa ɔs mɛ ka yɛrɛ wa kusoro wɔn nyɛ so na ayɛ ka ɛwɔ mɛ bi dɔn do bɛrɛ do do wa sɛ wa san yɛrɛ mo na dɔn. Oh, yeah, I didn't want to do this. So, Swanaka Long, Hamdi, Shadow Lai, Lai, Lantas, that we've got to relate. So,